mere ìjímèrè ṣọ́ọ̀gì yàrá ṣọ ìjímèrè ṣọ́ọ̀gì ó àkìgbẹ́lẹ́gbà ọ̀fà láàyè lọ́ọ̀gùn ìjímèrè mere, ìjímèrè mere ṣọ́ọ̀gì gùn ìjímèrè mo ní kò ya aṣọ. ìjímèrè ṣọ́ọ́gì. mo mọ̀ pé o mọ̀ ń wọ̀ ṣùgbọ́n yára aṣọ. a kì í gbẹlẹgbẹ ọ̀fà láàyè lọ. a kì í ń gbọ́jọ ẹni tí. ayé ò ṣe fi bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó dáṣọ yìí. àròkò ni ìkìlọ̀ ni fún ẹni tó wá tí ẹ sọ̀rùn. àní àròkò ni àgùntàn ń wò sùn ọpọ́n inú rẹ̀ pé gbà ó pé gbà ó ìjímèrè ṣọ́ ó ṣọ́ gígùn ìjímèrè ìjímèrè ṣọ́ gígùn yàrá aṣọ mo ní kó o ṣọ́ ìjímèrè ṣọ́ gígùn. àkìgbélégbà ọ̀fà láyé lọ́ọ̀kùn torí ẹ̀ ìjímèrè ṣán ṣán gígùn o agbẹ́rù wa òun ẹ̀yìn lọ́pàá bá fi gbàgbé ìyá ẹ̀ sílẹ̀ aláàpáǹdẹ̀dẹ̀ tí ń jayé ní mẹ́lọ́mẹ́lọ́ òye ni wípé àìsàn là ń wò a kì í wo ikú ìjímèrè ṣán o ṣọ́ọ́gì ikú ìjì mẹ́rin ìjì mẹ́rin ṣọ́ọ́gì gùn. ó ìjì mẹ́rin ó ìjì mẹ́rin ṣọ́ọ́gì gùn. torí pé a kì í gbẹ́lẹ́gbà ọ̀fà láàyè. the waiter ọkú. ha ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ kú iṣẹ́. yes sir. <laughs> bẹ́ẹ̀ ni. ṣé ẹ ti check out. ẹ eh, ẹ eh, mo ti fẹ́ mo ti fẹ́ máa lọ. ok ẹ sá ẹ sá ẹ sá kẹ́ni nice day sir. Ah, ẹdúró ní mi ẹdúró ní mi ẹdúró níwájú rẹ. ní rúùmù àwọn a ni. ok ok tọ́jà tọ́jú bí yẹn jẹ́kọ̀ọ́ máa. kí ni aláwọ̀ fún àwọn lọ. jẹ́kọ̀ọ́ máa. ok mo ti bọ́ mo ti bọ́. ẹ̀gbọ́n ṣe rí ìwé ìṣẹ̀lẹ̀ ni pé ṣe náà àwọn ọmọ ara èké pé àgbà àgbà àgbọ̀ iṣẹ́ wà láṣẹ tó láàrin iṣẹ́ lépo. kẹ́lẹ̀ bá wá èjì nìkan ká mú náà kù. ẹ̀gbọ́n ìbáàgì ti lọ tó jẹ́ wáyé wà fún àwọn ènìyàn. ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n èyí pé èyí pé ẹgbẹ̀rún ẹ ah! ẹwọ ẹgbẹ̀rún kojú oníyè lábọ̀ ọ̀gbọ́dọ̀ rí inú ẹ ó wọ́n lálẹ́ ó wọ́n fún fúlà. ṣé àwọn tó ń gbé wá ni wọ́n gbàgbé bàtà. bàtà náà wá wò kàn wá wò. Ah, méjèèjì lè bá wá gbàgbé ká ní mo rí kejì ẹ̀ ni kò bá jáwó. ẹnì pààyàn ni o. kí ló ṣẹlẹ̀ èmi mú un wọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. ìkórè àbí àwọ̀ ìkórè àbí àwọ̀. fún ọ kún fún ẹ. àsìkò mi ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló dé kí ló dé ọkọ ni òun kú òun kú òun kú ni kí ló ṣe. ìkórè àbí àwọ̀ ìkórè àbí àwọ̀. ṣé yóò kún fún ẹ mo ti bẹ̀rẹ̀. ọmọ ah, yìí padà o. ni tí mo rí rè o tí mo rí rè o òǹdó tí mo rí nìyẹn o tí mo rí nìyẹn o. Anagbo! Anagbo! Eh, eh, eh. Ọkùnrin tó jáde ń bí bàyẹ̀ dá. Ọkùnrin. Ah, ṣé àlọ́ pèmí sí pé yóò fẹ́ jáde? Ẹ ẹ tí mo bá mi náà kí àfọlà òtún. ìjímèrè ṣọ́ọ̀kì yàrá ṣọ ìjímèrè ṣọ́ọ̀kì ó àkì ìgbẹ́lẹ́gbà ọ̀fà láàyè lọ́ọ̀gùn ìjímèrè ṣọ́ọ̀kì ìjímèrè ìjímèrè ṣọ́ọ̀kì ìjímèrè mo ní kò yá aṣọ. ìjímèrè ṣọ́ọ́gì. mo mọ̀ pé o mọ̀ ń wọ̀ ṣùgbọ́n yára aṣọ. a kì í gbẹlẹgbẹ ọ̀fà láàyè lọ. a kì í gbọ́jọ ẹni tó ń ṣọ́ni lọ. ìjímèrè ṣọ́ọ́ ṣọ́ọ́gì. ò ṣe fi bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó káṣọ yìí àròkò ní ìkìlọ̀ ní fún ẹni tó wá tí ẹ sọ́run àní àròkò ní àgùntàn ń wò sùn ọpọ́n inú rẹ̀ pé gbà ó pé gbà ó ìjímẹ̀rẹ̀ ṣọ́ ọ́ ṣọ́ọ́gì kù. Ijimere, Ijimere, ìjì mẹ́rin Living to where now? We're leaving this stage right now. Stop Gary. She Ṣé tó bá tiẹ̀ a surprise mi wá ti call mi tẹ́lẹ̀ mà ti prepare. No ṣe máa? Ìyanu, I will explain to you, I promise. Coyote. Huh? Coyote, talk to me, what's going on? Babe, I will explain, I promise. I will explain. Explain to me now, kí ló ṣe máa bọ́ ẹ́ Tàbá ti ń ọ̀nà màmá ṣàlàyé fún ẹ. But I don't understand what you're saying. Má ṣe mí léṣe jọ̀ọ́, a máa wọ yín fà mí. Kí ló ṣẹlẹ̀? Talk to me. I'm working. I will explain to you. Ṣo surprise me, ni o <laughs> Maybe. Wait now, wait. Má wọ yín mi. Ìyanu, I promise I will explain everything to you. I promise, okay? Please. What's going on? Kayode, talk to me. Kí ló now? Please, I said I would go and explain everything. I beg you in the name of God. Please, baby, please. Yeah, fi mí lẹ̀ náà, ọmọ wo ń fà mí? Jọ̀ọ́ láti bẹ̀. Wáyé jẹ́ kí n tiẹ̀ gbé báàgì mi jáde. Ìyá ni mo ti bẹ gbé báàgì ẹ. Ah, ah, bag? Yeah, yeah, in the, in the car. Ah, ah, wait. Sorry. Ah, what's going on? Babe, kí ló ń now? Talk to me. I would explain. O K。a y Adéwálé, mo máa fẹ́ rí yìí. Ṣé kò sí? No, ọ̀rẹ́ ní tẹjọ́ wà yẹn ni. Bẹ́ẹ̀ni, wọ́n àwọn drinks lọ́wọ́ wa. Wọ́n lè ti sanwó, wọ́n lè ti check out. Ṣé Káyọ̀dé? Ọ̀dẹ ni wọ̀ bọ́ ẹ̀. Èló ni gbogbo nǹkan tó rà? Ẹ ṣe estimate gbogbo nǹkan tó rà so o ṣe account number ẹ̀ sí mi. Ẹ ṣe account number tiẹ̀ sí mi. Ṣàmá kan bá wọ̀ transfer ẹ̀. Ẹ ẹ no, kò sí ẹ ṣe ìyẹn nìkan ìṣẹ̀lẹ̀ girlfriend wọn tọ́jú wá yẹn àti ẹnu wọ́n dá oúnjẹ wọ́n dẹ̀ ra àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ so àwọn yẹn náà wọ́n ti sanwó fún wa. bùkátà nílé sanwó ẹ̀. o sọ́wọ́lé ẹ bí akẹ́wà. manager manager máa bá ẹ sọ̀rọ̀ lẹ́tà iṣẹ́ mọ́ wa. Ah, kí ni a wí ṣé wọ́n dáwọ́ pọ̀ ní sọ̀rọ̀. <laughs> Yanu, you have to trust me on this one. Please. Má worry, we just have to leave right now. That's the problem right now. What's going on? It's, take it easy. Sorry, sorry. I would explain everything, please. But take it easy. You're, you're speeding too much. Aranimi, you're speeding too much. Let baby, Joe, Joe, Joe. Take it easy ìyanu bébì bébì ìyanu ìyanu ìyanu oh God of Jesus ìyanu ìyanu ìyanu ìyanu baby please I would explain I promise you with my whole I promise I swear with my life I will explain please just hold on please olùwà ọ̀ṣẹ́ o olùwà ọ̀ṣẹ́ o. kí mo mọ̀ pé o ń wọ̀ ṣùgbọ́n yàrá sọ. a gbẹlẹgbẹ ọ̀fà láàyè lọ. a kì gbọ́jọ ẹni tó ń ṣàní lọ. ìjì mèrè ṣọ́ ṣọ́ kí. We are here. Okay, okay, má dì mí mú àyíṣò bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó gbàṣọ ìyára òní ìkìlọ̀ ní fún ẹni tó rántí ẹ̀sọ́rùn wà ní àròkọ ní amúkẹ́ amúkẹ́ ṣe gbà ó pẹ́ gbà ó ìjì mẹ́rin ṣọ́ ó ṣọ́ kíkún ìjì mẹ́rin ìjì mẹ́rin ṣọ́ kíkún yàrá aṣọ mo ní kó o ṣọ ìjì mèrè ṣọ gígùn. àkìgbẹ́lẹ́gbà ọ̀fà láì lọ torí ẹ̀ ìjì mèrè ṣọ́ ṣọ́ọ̀gìgùn o. agbẹ́rù wa lọ́pàá bá fi gbàgbé ìyá ẹ̀ sílẹ̀. obìnrin bíi ti yín báyìí tí wọ́n gbé wa láàánú dàárọ̀ ẹ̀ ó ti kú ó ti kú. ẹ ẹ ẹ bá mi lọ tuntun lọ náà ṣé ibi ìbàyí gangan ló. ibi ìbàyí ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ewu wọ́n jọ sùn mọ́jú náà ni o àpọ̀jù náà ni o ó ṣe ṣẹlẹ̀ ojú bẹ́ẹ̀ náà lọ ẹ lè lọ mo sọ pé bẹ́ẹ̀ lè lọ ẹ wò mo níbẹ̀ ọlọ́pàá ti sọ̀rọ̀ àwọn ìgbòho bíbà kò sí bẹ́ẹ̀ fẹ́ lọ ẹ̀ jọba la kàwé ẹ̀ ní kọ́ ọmọ ẹ̀ lè lọ. kí ẹ sísà. má bínú kí ló dé tí àwọn ò lè kọjá ṣáwa la. kò yé mi báyìí ṣé bí làwọn fẹ́ wá sùn ní báyìí boyfriend mi ti pè ó boyfriend mi ti pè mí ó kó ṣe ọmọ kókó wa láàárọ̀ ilé ìgbàlejò. a kì í gbẹlẹgbà ọfà láàyè lọ́ọ̀bù ìjì mèrè ṣọ́ọ̀ ṣọ́ọ̀ gígùn ìjì mèrè ìjì mèrè ṣọ́ọ̀ gígùn ìjímèrè mo ní kò yá aṣọ. ìjímèrè ṣọ́ọ́gì ikùn. mo mọ̀ pé o mọ̀ ń wọ̀ ṣùgbọ́n yára aṣọ. a kì í gbẹlẹgbẹ ọ̀fà láyìí lọ. a kì í ń gbọ́jọ ẹni tó ń ṣọ́ni lọ. ìjímèrè ṣọ́ọ́ ṣọ́ọ́gì ikùn. manager. I'm better ayé ò ṣe fi bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó dáṣọ yìí àròkò ní ìkìlọ̀ ní fún ẹni tó wá tí ẹ sọ̀rùn àní àròkò ní àgùntàn ń wò sùn ọpọ́n inú rẹ̀ pé gbà ó pé gbà ó ìjímèrè ṣá o ṣọ́ gígùn ìjímèrè ìjímèrè ṣọ́ gígùn yàrá aṣọ mo ní kó o ṣọ ìjì mèrè ṣọ gígùn. àkìgbélégbà ọ̀fà láyé lọ́gùn torí ẹ̀ ìjì mèrè ṣọ ṣọ gígùn o. agbẹ́rù wa ò wẹ̀yìn lọ́pàá lábá fi gbàgbé ìyá ẹ̀ sílẹ̀ aláàpáǹdẹ̀dẹ̀ tí ń jayé ní mẹ́lọ́mẹ́lọ́. Oyè ni wípé àìsàn là ń wò, a kì ń wo ikú ìjímèrè ṣọ́ o. Ṣọ́ọ́gì ìgùn ìjímèrè ìjímèrè. my wife here. Sir, I Name! I don't know. I don't have his name, sir. But when I was there, I will reception my record, sir. fún yín gbogbo owó báyìí sagbára ló báyìí sapáyìn láti tẹ́ lọ́rùn kò tẹ́ yín lọ́rùn. Hmm. don't get it twisted kò ń ṣe gbogbo obìnrin hmm. gbogbo obìnrin kọ́ ló máa ń ṣe nǹkan tó ń sọ yẹn gbogbo obìnrin kọ́ ló máa ń rìnrìn kùnrin dẹ́wọ́n ti mọ̀ ẹ̀mí ní sọ́tì tó jọ́ mẹ́ta náà o mọ ẹni tí mò ń tẹ̀lé ṣó complain fún eré ni àbí orí mi tí mo rìnrìn kùnrin rí no kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. ẹ kò ṣe ìrẹ́ wọn náà mò ń tẹ̀yìn mi ò lè àti pa sọ nǹkan mẹ́rin. Ah! tí bá sọ pé Darasimi ń ṣe ṣìnà ńkọ́. Hmm, mi ò ní bẹ́ẹ̀ jiyàn lọ títí. oyè mi. nǹkan tí mo sọ ni pé tí bá ní mi ì mọ̀ pé ìyàwó ẹ ni àwọn nǹkan tí ò dáa irọ́ ni mo pa. ní ìgbà kan mo lọ fún operation ní àdúgbò kan mo rí àwọ̀ ẹ̀ pẹ̀lú gáì kan. tí n bá rí ọkùnrin àti obìnrin tí ó ní nǹkan kan pọ̀ màá mọ̀ pẹ̀lú ẹ̀ náà mo dìṣẹ́ láti máa sọ fún ẹ torí mi ò ní evidence kankan pé ó ń ṣe ìrànà àwọn obìnrin máa ń dìṣẹ́ láti ní ọkùnrin gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ńgbà mi táwọn máa bá sọ̀rọ̀ so torí ẹ̀ mo ń ṣe sọ fún ẹ but the only thing tí mo kàn máa sọ fún ẹ ni pé ọkùnrin ni ẹ wà careful tó bá dẹ̀ dẹ̀ jù wà rí mi. tí mo ti ń bọ̀ ni ọmọ tọ́lání ọ̀rẹ́ mi ó ń ṣe birthday lónìí so òun ni ó wá invite mi fún birthday party tí. ọ sọ fún mi bóun lọ síbi kankan bá tí n fẹ́ kú yẹn láàárọ̀. Ah, baby sincerely mi ìdẹ̀mọ̀ mi ìmọ̀ kó máa lọ sí birthday party yẹn ó kọ̀ pé mi ni so mo. tí wọ́n á wọra ìyàwó ilé owó ṣe múra owó ṣe sáà kan síta. mi sáà kan. o sáà kan kan kò sànà ẹ má cover ẹ̀ náà ṣe fi tọ́pọ̀ sànà kan ẹ ò ní kò cover náà ìwọ olè ìyàwó lé wọn ń bọ̀ lálẹ́ wọn ń bọ̀ sínú ilé ọkọ ẹ lálẹ́. ẹ ẹ bíi bíi bíi kọ̀ mọ́ mo ti bèèrè pé báwo ni dé mi ẹ ṣó mi sì ni. calm down torí mo pe aago ẹ you get to see so bí ó ṣe ti fóònù ẹ náà. fóònù mi. Yeah fóònù yẹn kú ó kú mo dé ń try láti get charger lọ́wọ́ Tọ́lá ní ó ní pé òun ní charger èmi dẹ̀ gbàgbé charger mi sílé. Ah, fóònù yẹn kú wọ́n máa pé gan. ó pé gan. yes. mi ì mọ̀. fóònù sọ pé kọ́ ló ń rìn yẹn. fóònù ẹ ló ń rìn dára sí mi. fóònù mi òun ló ń rìn. ẹ pè kẹ pè kẹ pè kẹ bóyá ó tàn nínú báàgì kan tí mo gbé. hello hello tọ́nà mo wà níwájú ọkọ mi mo máa pè é padà mo máa pè é padà yẹ ọkọ mi wà níbí báyìí ó ṣe é mi ì tẹ̀ mọ́ pé mo tún lọ. yàrá babe babe babe má bínú ṣùgbọ́n má bínú mí mu. kílò kan pípa èmi pé ìmọ̀ wálé ní mo ṣàfihàn calculate wípé month ló máa put to bed and for real. ó tún parọ́ o fẹ́ máa parọ́ fún mi àbí. no no no like inú mi ń dùn mo expect pé kínú tiẹ̀ náà dùn pé mo lóyún ó dẹ̀ ń bá mi sọ pé ìgbà wo ló lọ tó lọ sábùjá what's my business with that. inú mi dùn náà títí náà ni mo ń ṣe náà so that màá lè wá ní lọ́ọ́ máa put màá lè wà around. really. yes. láyé mi gbẹdọ̀ <laughs> láyé mi. ọmọ yẹ kó yin sẹ́bẹ̀ yà ṣé ò le rárá. láti dẹ́ mú mi látàrọ mọ́ ah. Good day. Are you Mr. Wanyola ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ilé ìtura tóbìnrin kan kú sí ara kan nínú lánàá mọ́jú mẹ́rin. ìkọ́tẹ̀ ń sọ̀rọ̀ yé mi kó má lọ jẹ́ pọ́tọ́ níbi tẹ́fẹ́ lọ fáìn wálé ọlá ò ní gbẹ̀kún lórúkọ mi bọ̀ mí mọ́ kọ́kọ́ ń pa èèyàn kan kú síbì kan mú láti tẹ̀lé yín lọ. yóò bẹ́ẹ̀ lè. jókòó lọ́gá ẹ̀ ń sir gentleman ẹ kàn lè wọ bí kẹwò pé ẹ máa máa wá ara sàmìyàn nínú ọ́fíìsì mi sir ṣe so ọ́fíìsì mi la wà thank you. kó má bàa dàbí harassment or something ìwádìí fi sọ fún mi pé kó máa dà fún ẹ á lè rẹ lọ́rùn kó farabalẹ̀ tẹ̀lé wá sí kó má di akitiyan. you leave jókòó síbẹ̀ sir ẹ respect ara yín o mo sọ fún yín ọ́fíìsì mi lẹ́wọ̀ àyè mi mọ̀ kankan pàǹkan tẹ́ ti torí ẹ̀ wá ìyàwó yín ti wà ní delivery time báyìí. dókítà mo nǹkan tẹ́mi fi bí a kì í get everything níbi instead tí màá tún ṣẹ̀ṣẹ̀ máa lọlé ṣẹ̀ṣẹ̀ máa padà bọ̀. Ah, no no no yóò possible ṣé máa sọ fún mi pé ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀rọ mọ́lẹ̀ ni sà kí n torí ó dọ̀ kí n tó ṣẹ̀ṣẹ̀ máa lọ ah, ṣẹ̀ṣẹ̀ máa bọ̀. ẹ kò possible ẹ tètè lọ. doctor doctor young lady wọnú mọ́tò àwọn ló ń bá sọ̀rọ̀ pé kí ló ṣe. you can't just bàjẹ́. madam respect yourself. into the car. oya move. ẹ mú o jọ náà kí lè ṣe mi kí ni mo ṣe náà. àwọn olùsọ fún pọ̀jù máa ń wà ṣó wà òkè àwọn olùsọ fún pẹ́rẹ́sì. àkìgbẹ́lẹ́ta ọ̀fà láìná ogun torí ẹ̀ ìjì mi ṣán ẹlẹ́rù wa òwò ẹ̀yìn lọ́pàá bá fi gbàgbé ìyá ẹ̀ sílẹ̀ aláàbárùn dẹ̀dẹ̀ tí ń dẹ̀dẹ̀ ẹ̀ lọ́mẹ̀ báwo ni. sá mo ti lè sọ̀rọ̀ sá. good. ìbéèrè tí mo fẹ́ bí ẹ fẹ́ kó dá mi lọ lẹ́sẹẹsẹ bá ṣe ń bí ẹ. so that at no any problem. wọ́n ní wọ́n ló gba ìyàrá tí lady yẹn sí lóòtẹ́ẹ̀lì so ìwọ ló gbé kúrò níbi tẹ́ tí ń bọ̀ wá sóòtẹ́ẹ̀lì. nọ́ọ̀sì ẹ ẹ gbogbo wájọ gbogbo wájọ wà ní ọ̀ èmi kan ni mo gbé tó ta ọ ọ̀rẹ́ mi ló wà pẹ̀lú èmi ní girlfriend tèmi sá girlfriend ọ̀rẹ́ mi ni. Oh, ok ṣé ẹnu ṣe ló gbé yẹn sí àwọn àtọ̀rẹ́ ẹ̀ ni wọ́n jọ ń ṣe wọlé wọ̀de tí wọ́n bọ́lẹ̀ ti parí. club club club club ni wọn àtàwọn girlfriend mi ti dé láti wá bá wa. ok girlfriend ẹ ló mọ. bẹ́ẹ̀ni girlfriend mi yẹn ló mọ rẹ. àmọ́ ìwọ ló gba yàrá tó kù sí i ọ̀rẹ́ mi ló ní kí n gba yàrá fóun. ìwọ ló gba ara tó kú sí àbí. bẹ́ẹ̀ni sá. ṣé o mọ̀ pé ọ̀rẹ́ ẹ tó gba yàrá fún ẹ tó wà pẹ̀lú ọ̀rẹ́ tó ṣaláìsí ó ti sá lọ. sá. ọ̀hún. mi sá. Sala àwọn ọmọ tó wọ̀. ẹ̀sà ẹ̀sà èmi kàn ní mo pààyàn èmi kàn máa gba róòmù ni mo kàn gba róòmù ni ọ̀tọ̀ ní kẹfẹ́ mi mi mọ kẹwì yìí rí àwọn náà jọ ń fẹ́ra wọn mi mọ kókó mi mọ kókó pẹ́. do hmm? hmm? Yes, sir. tí ń dùn ẹ̀ ni òògbọ́n nǹkan tí mò ń bí ẹ látàárọ̀ àmì mo ní kí ló mọ̀ nípa ikú tó padára sí mi because <laughs> investigation wa jẹ́ kó yé wa pé wọ́n náà jẹ́ kún club lọ́jọ́ yẹn ni wọ́n ní bẹ̀rẹ̀ ṣe kún club hòtẹ́ẹ̀lì kan náà ni gbogbo yín sùn so how come lẹ́ẹ̀ ṣe mọ̀ pé dára sí mi kún mi mọ kankan pa bójú padàra sí mi mi mọ kankan pa ojú ẹlẹ́dàá dára sí mi tó mi tó wà pẹ́. bọ́ ẹjọ́ dé sòtẹ́ẹ̀lì ni ibo lẹ́yìn wà ibo ni dára sí mi sùn. ok fine àwa mẹ́rin la lọ sí club lọ́jọ́ yẹn àwọn mẹ́rin la dẹ̀jọ kúrò ní club pẹ̀lú àwọn boyfriend wa. Bàtà dẹ̀ dé hotel, Kérasímí lọ sínú room pẹ̀lú boyfriend tọ̀dẹ̀ àwa mẹ́ta tó kù a dẹ̀ lọ sùn sínú rúùmù kan pẹ̀lú èèyàn tá a fẹ́ sùn pẹ̀lú. Hmm. nǹkan tó ń tọ́ láti sọ ń sìn ni pé nígbà tẹ́ dé láti club ẹ̀yin obìnrin mẹ́ta lẹ sùn pẹ̀lú ọkùnrin kan nínú rúùmù kan ẹ wò kó tẹ sọ̀rọ̀ ayé dá but kí ló dé tí dára sí mi ò sùn pẹ̀lú yín kẹkújọ jẹ́ obìnrin mẹ́rin pẹ̀lú ọkùnrin kan nínú rúùmù yẹn. ṣòrí ó dàbí pé o fẹ́ lọ sẹ́wọ̀n. Ah, mo bí ti bá wo. if care is not taken gbogbo tó kù nínú ayé ẹ ẹ̀wọ̀n ló ti wà. Ah, because ó ṣe jẹ́ pé gbàrà tẹ gbọ́ pé dára sí mi kú ni gbogbo yín sálọ. Ah, sálọ bí mi ṣe wà yé mi ò pé òun pẹ́ lọ́tẹ̀ẹ̀lì pẹ̀lú ọkùnrin iṣẹ́ gẹ́gẹ́ jẹ́mọ́ fún yín mi ò pẹ́ àárọ̀ ni máa ń jí kúrò aago márùn lèmi ti kúrò ń tèmi ni mo ti lọ sílé tẹ́lẹ̀ sí mi ò dé kí n ṣèyàn tó má tètè jí kúrò bẹ́ẹ̀ yẹ so eré wá yàtọ̀ gan mi ò mọ kókó ń pa ẹ ṣàánú mi ẹ má jẹ́ lọ ẹ̀wọ̀n. bọ̀ṣọ́ gbọ́ rí pé Dárasími ti má rí àbí òun mọ̀ pé Dárasími má rí. mi ń gbọ́ ẹ̀ mo ṣó mọ́kọ ẹ̀. o tún ń parọ́ o mọ̀ pé police officer lọ́kọ dára sí mi o mọ̀ tó bá ṣọ́ra ìwọ nìkan ló máa dá forí kó gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀. mo ń kọ́kọ́ ń pa ẹ̀. abẹ́ta kò mú wà ní ṣọlọ́dà àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kù. mo ń kọ́kọ́ ń pa ẹni tí kúrò ló bẹ̀ ọ́ ti pẹ́ dára sí mi yẹn náà tètè kúrò ẹni tí kúrò aṣọ ìjímèrè ṣọ́ọ́gígùn. ó àkì í gbẹlẹgbà ọ̀fà láìlọ́ ogun. ìjímèrè ṣọ́ọ́ ṣọ́ọ́gígùn. ìjímèrè ìjímèrè ṣọ́ọ́gígùn ìjímèrè mo ní kò ya aṣọ. ìjímèrè ṣọ́ọ́gì. mo mọ̀ pé o mọ̀ ń wọ̀ ṣùgbọ́n yára aṣọ. a kì í gbẹlẹgbẹ ọ̀fà láàyè lọ. a kì í gbọ́jọ ẹni tó ń ṣọ́ni lọ. ìjímèrè ṣọ́ọ́ ṣọ́ọ́gì. later bọ́dà. wọ́n ti ti géètì yìí nà. ọdún ẹ ní. wálé àbí kí lorúkọ ẹ tó bá ṣọ́ra ó máa ṣẹ̀wọ̀n àìmọ̀dí because ó ti ń jọ́ pò mú wa ṣeré àbí. àwọn ìṣeré ilé ẹ̀ ní ilé káyọ̀dé ní ìnáwó. Mr. Man ṣó ń dá aláàmú ni kí ni problem ẹ ṣé mo sọ pé ibà ló ń gbé àti ìyàwó ẹ ó yà wọn dà nísìn ok o ti fún ọ lọ́wọ́ tẹ́lẹ̀ àbí kọ́ àti gate àbí kọ́ sálọ àbí. o tún sì sọ̀rọ̀ tún fọ ẹsẹ̀ ẹlẹ́kan sí i kí ló mì. officer take him to the Move. dúró ṣe àmì tó bá dáràn ṣé ọmọ náà lẹ́yìn ni ṣé òsàmì sí màmá ẹ ni ṣé mi jẹ́ ìyá ẹ ni abọ́nà àbúrò ni kọ́ ọmọ kọ́ ọmọ nìyá níyà lára ṣé yín náà ẹ̀dẹ̀ ṣàlàyé nǹkan tó bá. Madam, please stop this much please can you please. ṣórí nǹkan tí mo fẹ́ kó explain fún mi the main reason tí o fi ń láti shoot bọ́bọ́ yẹn why. ó ó kọjá pátá pẹ̀lú wa náà kò fẹ́ kí aró òun mu because of pé ó jápara pẹ̀lú wa yẹn òfìsà mọ àwọn tó bá sá lọ prime suspect ni ní case tó wà ní mo fi shoot ẹ lẹ́sẹ̀ kí lè rí mú wá sí station wa for further uh, interrogation. Show armed. No. Abi, kò wá armed. So, kí the justification gbogbo ohun tó ń sọ? Ìwọ tó fẹ́ mú yàn, ó fully armed. And he fẹ́ mú kò ní And eventually you shot him. Why? Instead, kò jẹ́wọ́ kò kò confide mi pé, ẹ ah, lóòótọ́ o bí mo ṣe ṣiṣẹ́ yẹn nítorí ìyàwó mi tó wà involved ni àbí no nítorí ìyàwó ẹ tó wà involved ló ṣe ń ṣiṣẹ́ kíṣẹ́ tó ń ṣe yìí ló lè fẹ́ gbaṣẹ́ ọlọ́pàá jẹ́ you are a disgrace honestly you are a disgrace to the force because o máa máa jẹ́ kí wọ́n máa sọ ọ̀rọ̀ oríṣiríṣi tí ò dáa sáwọn ọlọ́pàá nítorí wípé o ti wà so sentimental o wà so emotional about it why you are a trained officer o wá yìnbọn káàkiri. officer sheson sir from this moment you hand over the total investigation of that matter to officer peju you are no longer the investigating police officer on that matter. sir case tó wà ń lẹ mo believe pé high profile case mm, torí pé pẹ̀lú nǹkan tá à ń bá lọ ó ṣeéṣe kó involve àwọn ritualist irú nǹkan báyìí ó ti kọjá level gbèjú sir just let me be on this case sir gbogbo nǹkan tí ẹ bá fẹ́ kí n máa ṣe máa ṣe. says who out of my office. lóyún olélẹ̀ ṣé o ṣe o ṣe handle investigation lọ́fíìsì yìí ni tẹ́lẹ̀ wá di gìrìgìrì mọ́ ẹ lọ́wọ́ tó lọ yìnbọn kiri tó kàn tó kàn ṣe bó ṣe wọ̀n ẹ́ èmi ò ní jẹ́ kó baṣẹ́ jẹ́ mọ́ mi lórí. PJ, in all sincerity, mi ò reason tí wọ́n ṣe máa drop me lórí kéèsì yẹn ṣe bí iṣẹ́ ló ń ṣe nǹkan tí mò ń ṣe nǹkan tí mo búra sí ni pé màá dáàbò bo ẹ̀mí àti dúkìá ẹ̀wọ̀n yẹn àti pé ká rí pé gbogbo àwọn tó bá ṣèwà àbàjẹ́ láwùjọ ká dẹ́kun ẹ̀ sókè ni wọ́n ṣe moreover ẹni tó jẹ́ olóògbé tó jẹ́ victim ìyàwó mi ni my wife ṣé màá ká gbọ́ra máa wò ni. ṣe sọ nǹkan tó ń ṣe gangan nìyẹn bẹ́ẹ̀ ni torí pé ìyàwó ẹ̀ ló wà involved ó ti wá ń ṣe bíi pé ìyàwó ẹ̀ ló wà nípa ó ṣe bíi pé kéèsì tán gbélé lọ́wọ́ pé kò ṣe ni i told you bó o ṣiṣẹ́ bíi pé wọ́n gbé kéèsì fún ẹ pé kò ṣe kéèsì ẹ mọ́ ṣé wọn náà rí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn lóòótọ́ ni ìyàwó ẹ̀ ló wà involved bọ́jọ́ ká bira wa náà kí ni ìyàwó ẹ̀ wá débẹ̀ yẹn tó fi rékú yẹn wá tutori yẹn o tó ti gbogbo àwọn èèyàn mọ́ ní cell o ń béèrè question tó yẹ kó béèrè lọ́wọ́ wọn o ti wá ń take ẹ̀ over personal gan ti ń worry ẹ̀ mo dẹ̀ sọ pé mo ní calm down slow down ṣé wọn náà rí báyìí. o máa ṣe ìrànlọ́kàn fún mi torí pé mi ò lè parọ́ fún ẹ mi ò lè kó lórí kéèsì mo need láti get to the bottom of this case i need to know bó ṣe ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ta ló gbé lọ síbẹ̀ yẹn ta ló lọ bá níbẹ̀ i need to know see láàrin èmi àti ẹ jẹ́ kí wà lórí kéèsì ẹ mo máa wà lábẹ́lẹ̀ mi ní gbójú síta kó wà láàrin èmi àti ẹ. Sheson, you and I know I can't do that. You know the implication. I can't. I'm sorry. Mọ́mí, ṣé mo kọ́ tọ́mọ yín ṣe? ọmọ yín gbéyàwó níyàwó lọ sótẹ́ẹ̀lì ó dẹ̀ pa síbẹ̀ látìgbà yẹn la ti ń wá ọmọ yín táàrí títí dé sí àwa lọ sílé tó ń gbé gbogbo ibi tá a mọ̀ pé ó lè rìn sí till now àárí ọmọ yín. ẹ má bínú mà káyọ̀dé mi káyọ̀dé gbéyàn lọ sótẹ́ẹ̀lì ló pa ìyàwó níyàwó káyọ̀dé ò kì í ṣàpọ̀n káyọ̀dé ò lè pààyàn olúfa káyọ̀dé níyàwó lè in fact ìyàwó ẹ̀ lọ́wọ́ yìí ìyàwó ẹ̀ ti balẹ̀ dẹ̀dẹ̀ ní kọ́lọ́ọ̀bá mi sọ láyàtà lafia, eh eh eh eh ẹ jọ torí ọlọ́run mà ẹ jọ mo fọ náà bẹ̀yìn mà ṣé kìí ṣe pé bí orúkọ lọ papọ̀. wọ́n mi ẹ̀ dákẹ́ ah, ah, ẹ̀dùn náà ṣé fi òpèrè mi wá ṣe ń bíbá yìí ni àbí ẹ mọ gírafítì ẹ̀ṣẹ̀ tọmọ yín ṣẹ̀ ṣé kìí sòótọ́ fún yín ìyàwó ọ̀gá ọlọ́pàá lọmọ yín gbé lọ sí hòtẹ́ẹ̀lì ó pa síbẹ̀ ó tún yọ nǹkan lára ẹ̀ ọmọ yín dẹ̀ lọ so kẹ́ lè mọ̀ pé tábà rí ọmọ yín you are not leaving this place ah kẹ má rò bí àmọ́ wá bá yín ṣeré torí mò ń pe mọ́mì mò ń pe mọ́mì. ẹ jọ ẹni kó bá mi ṣèwádìí dáadáa. tábà ti rí káyọ̀dé you are not leaving this place. káyọ̀dé ò lè pààyàn má <laughs> káyọ̀dé ò lè pààyàn ọmọ mi ò lè pààyàn. tábà ti rọmọ yín ẹ kúrò lọ́dọ̀ wa mi so àdàkẹ́ sọ bá ṣe máa rí káyọ̀dé fún wa láì ṣe yẹn you are going to wait in jail. àkíngbẹ́lẹ́gbà ọ̀fà láàyè lọ. káyọ̀dé ò lè pààyàn káyọ̀dé ò lè ṣàpàyàn ó mi ò lè pààyàn. sà irọ́ ni mọ́ mi pa ọ́ irọ́ náà pa. ìyàwó sọ̀tọ̀. 就行，行。你，我，准备了，准备了，准备了，是，总管，打你。 Ìyá Oṣuwa okay. Shey I don release you wey you say you want to dey go house. Eh? Wait, I wan even ask you. If your mama and your papa come here now, tó bá ní kó máa tẹ̀lé àwọn lọ́kọ̀ fistun lẹ̀, you go follow your mama and your papa. Kí ló ń wọ́ọ̀rì ẹ̀ ṣé mo ti release ẹ̀ farabalẹ̀ o? Wo wá bá mi massage gbogbo ẹ̀mí ẹ̀ ń dùn mí jàre. make make make sure say reach up other up other side dey pain me ooo. Oh. stone inji abi na wetin dem dey call you wetin dis innocent girl do you wey you shoot am eh? goodness and mercy no go ever follow you o ti dáhùn question kí lọmọdé yìí ṣe fún ẹ tó fi pa. kí ni ìyá mi ṣe fún ẹ tó wà lọlé pẹ̀lú àbúrò mi ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ìjímèrè àbí náà ó ti rẹ̀ dey call you gbogbo ètò ẹ kò fi gbọ́n mà ló fi ga kò ní da fún ìyá ẹ mo sọ wájú ẹ bàbá ẹ kò ní da fún ìwọ fẹ́ pa èèyàn ṣé ò rí mi bí ni kò pa mí ni ó wá lọ pa ẹni ẹlẹ́ni tó ṣẹ ó lè pa mí ni you die ìdílé yẹn. ìjìmẹ̀rẹ̀ ṣọ́ọ̀gì yàrá ṣọ ìjìmẹ̀rẹ̀ ṣọ́ọ̀gì gùn kì í gbẹlẹgbà ọfà láàyè lọgùn ìjímèrè ṣọ ṣọ gígùn ìjímèrè ìjímèrè ṣọ gígùn ìjímèrè wọn ni kò yá aṣọ ìjímèrè. For my territory. For my territory. Wait oh no be jimere be that. baba na o na o jimere ní tẹ́lítírì mi ẹ lè pa. aṣọ ìgbì. mi ń pa torí pé a kì í gbẹlẹ́gbà ọ̀fà láàyè lọ́wọ́. you no be beauty you cockroach cockroach eh na you be the beauty your brother Ejimere abdulhadi na dey call am onímọ̀ ló pa girlfriend tèmi dangerous play o dey wa promise ẹ eh, pé wọ́n ni máa fi cast course ó di kí ni one one. let's go. Yẹmí Yẹmí Yẹmí jọ Yẹmí Yẹmí ah stop ah Papa, stop I go kill your papa ah Yẹmí Yẹmí ah just look at me Yẹmí please Yẹmí òye ni wípé àìsàn là ń wò a kì í wo ikú ìjímèrè ṣọ́ o ṣọ́ọ́gì ìgùn ìjímèrè ìjímèrè ṣọ́ọ́gì ìgùn. Yeah. Ah! Ah! found ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹni tí payọ́kọ́. We're getting somewhere. We're getting somewhere. Now. Sir, mi mẹ́ ní tí ń pẹ́. Kí ni mi ń bẹ jù torí ọlọ́ mi mọ̀ nǹkan kan mi mọ̀ nǹkan kan rárá sà. Jọ̀wọ́. ni ó gbé ìyàwó mi wá sí òtẹ́ẹ̀lì yìí àti gbàwó ó ti máa ń gbé wọn síbẹ̀. ìsàmójú ah, sọ fún yín kí náà lásán ni mi bẹ̀ mí mọ kọ́kọ́ ń pa ìsá mi mi ní ti kọ́kọ́ ẹ̀jọ̀ nítorí ọlọ́run sá mi mọ kọ́kọ́ ẹ̀jọ̀. kí ló ṣẹlẹ̀ kí ló fa gbogbo eléyìí wẹ́ṣẹ̀ òun ló ti béèrè lọ́wọ́ ẹ̀ tó fi ń kọ́ àkìbọn kí ló gbogbo eléyìí náà. Okay. Excuse me. You heard me. farabalẹ̀ o ṣe àríbọ̀ lọ́wọ́ èmi hmm? nítorí mo ṣe ní kóun bọ́ síta kí n lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ so gbogbo nǹkan tó bá wù nípa ọ̀rọ̀ tí mo fẹ́ bí ẹ wọ́n ní kó sọ fún mi báwo ló ṣe ṣẹlẹ̀ àti pé ta ló gbé obìnrin yẹn wá sílẹ̀ yẹn. mo ti sọ fáwọn náà kílẹ̀ lásán ni mí mi mọ nǹkan kan ń pa bẹ́ẹ̀kì ló lè mọ̀ ń pa ẹ̀ gbogbo nǹkan tẹ̀ léèrè yìí mi mọ nǹkan kan kí n kàn clean nínú room kí n dẹ̀ jáde tèmi ma ẹ jọ̀ọ́ mi ẹ ṣàánú mi dòrò ọlọ́mà ló ń jẹ Becky. ẹni tó wà ní reception ni ma. <laughs> ma lóòótọ́ ni èmi ni mo wà ní díìtì lọ́jọ́ yẹn àmọ́ bọ̀bọ̀ yẹn kọ́kọ́ ló gba rúùmù lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀ ló gba rúùmù lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni ma ọ̀rẹ́ yẹn jẹ́ kọ́sítọ́mà wa. So máa ń wá sọ́dọ̀ wa every time so ìyẹn gbogbo ló gba room lọ́wọ́ wa. ṣé nǹkan tó ń sọ fún mi ni pé ẹni tó gbólóògbé wá kọ́ ló gba room lọ́wọ́ yìí. Ben. òun kọ́ ọ̀rẹ́ ẹ̀ ni. kódà tí olóògbé fi kú tí ẹni tó pa olóògbé fi sá lọ ẹ̀ mọ̀ tí ariwo olóògbé fi pọ̀ tó yẹn tó fi pariwo títí títí tó fi di pé wọ́n gé bàtà rẹ̀ ẹ̀ gbọ́ tẹ́yìn tó gbé wá fi sá lọ ẹ̀ mọ̀ bó ṣe sá lọ. ẹ mọ lóòótọ́ ọ̀dà yẹn gbé bag kọjá ní reception mo lè béèrè lọ́wọ́ pé ibo ló ń gbé bag lọ wọ́n làwọn fẹ́ gbé fúyẹ́ ọ̀tá ni bẹ́ẹ̀ lè ṣe padà wá mú nìyẹn pé mi ṣe rí wọn nìyẹn bọ́ mo máa fẹ́ sọ pé gate man ló máa mọ bó ṣe escape. ah ah ah irọ́ nù pamọ́ mi ò ń mọ nǹkan pa ẹ́ wàláì mọ̀ pé mi mọ nǹkan pa ẹ́ tèmi ní kí n ṣílẹ̀kùn bẹ́ẹ̀ ni ẹ wọlé á ṣílẹ̀kùn bẹ́ẹ̀ ni ẹ ń jáde wọ́n á sì jáde á wọlé ó tán èmi mọ nǹkan pa ẹ́. nígbà tó rí arákùnrin yẹn tó fẹ́ jáde hmm. kí ni nǹkan tí wọ́n ṣe. ah adáwo ń mọ̀ mọ́ ibi ẹ ti mú yẹn dáa jù ọ̀gá báwo ṣe nírun gbọ̀n èmi sì ń tà àti ṣe interrogation eh, eh, mi sáà ń bèrè ọlọ́fun sáà ń pé ibi ṣe ń lọ ó gbé báyìí kan lè yí báyìí ó ní òun máa jáde àwọn agbẹ́ǹkan fún yọ̀ọ́lá according to a ní protocol eh, hmm, mi mi kíní kan àbẹ̀wò ń pè ní intercommunication mi wá mú kíní àpè òun ní reception reception receptionist pé ọkùnrin kan mi máa jáde o ṣé kí n aláwẹ̀ kí a fall out n sì ní kí n aláwẹ̀ ìyé mi aláwẹ̀ ló sì fall out jẹ́jẹ́ jẹ́jẹ́ ó tán ń mọ nǹkan tèmi kí n ṣílẹ̀kù fẹ́ni yẹn wọlé kí n ṣílẹ̀kù fẹ́ni yẹn jáde ó tán. tí bá wọn understand ẹ̀kọ́ tó sọ nígbà tó dé ẹnu gate òpònà ní reception bẹ́ẹ̀la obìnrin lọ́wọ́ wọn wọ́n dẹ̀ ló lọ fún yàn ní nǹkan. n permit me. ṣé o mọ̀ pé olóògbé ìyàwó ọ̀kan lára àwọn tó ń ṣiṣẹ́ nílé mi. ah ìyàwó ọlọ́pàá ẹ ẹ ní ṣe ṣìnà ah ìyẹn dìbò mọ̀mọ́ o. tó o bá dé sọ tó ọ̀rọ̀ tó mọ̀ nípa ẹ̀ ẹ̀wọ̀n ló máa kú sí o. ha ha ha ha mọ̀mọ́ jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún yín òótọ́ ìwà ń bẹ ni pé ìmọ̀ nǹkan pa ẹ̀ ìmọ̀ nǹkan pa ẹ̀ torí ìgbéwà ilé iṣẹ́ wọn ilé wọn ìrànà gòkàn iṣẹ́ wọn ẹ ní dààmú láyé yẹn jọ ń turu ọlọ́run yánà gò bọ́ràn pé màá ṣe wọn èmi ní má pa rẹ ẹ dákun torí ọlọ́run ẹ ní sórí burúkú mọ̀mọ́ ẹ dákun gbọ́dọ̀ ṣe wọn ń gbọ́dọ̀ ṣe wọn ẹ bá jẹ́ kí n la ṣe wọn ẹ bá ṣe wọn pọ̀ o ní dààmú láyé yín ògo ni gbogbo ọmọ yìí ti bí lápá táwọn hmm, hmm. hmm. tó bá mọ̀ wà á sọ òótọ́ àmọ́ wọ́n mọ nǹkan pa ẹ̀ ẹ̀ ní dààmú ẹ̀ nírú mi lé ẹ̀ ń bọ̀. kí ni nǹkan tí ẹ̀ méjèèjì mọ̀ nípa àwọn tó ń ṣiṣẹ́ lótẹ́ẹ̀lì tí Ṣẹ̀san lọ fi sí private cell Can't you talk? not really, sir. What is not really? Your answer should be either yes or no. Yes, sir. Ọ̀gá náà ni wọ́n sá. ọ̀gá yìí ni ni ò jẹ́ kí ẹ report fún mi. we are sorry about that sir nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn náà mọ̀ pé nǹkan tó ń wrong Amo, ẹ̀rù ń bà wá pé tá a report fún yín wọ́n máa fire wà the back, ni sir. yes sir ṣe rí pé kọ́ wait kí lẹ fi ń ṣeré no mo ní kí lẹ fi lẹ́yìn tí ó kó ìyá tó arrest ìyá tó arrest everybody ó tún lọ kó gbogbo àwọn tó wà lọ́tẹ̀ what for lẹ́yìn tá a ti mú sọ àwọn prime suspects lọ́tún lọ́sẹ̀ here and there then what's the point again láti kó àwọn tó wà ní hotel láti kó wọn sí cell and not even the police cell private cell. Ah. ojú gbà mí ti fẹ́ méjèèjì. sorry sir. A police officer should be upright at all times. Yes, sir. How, how do you now? How do you now protect the civilians? I mean, I mean, the civilians. Do you want to get what protect. I mean, I àwọn lẹ́tún ṣe bẹ́ẹ̀ ṣe she? You're right bẹ́ẹ̀. All right, listen to me and listen good. Okay, sir. Yes, sir. From this moment, mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí bá mi trail ṣẹ̀sán. Okay, sir. Gbogbo ibi tó bá rìn sí láti àárọ̀ dalẹ́ tó bá possible twenty four hours gbogbo orin ẹ̀ mo fẹ́ mọ̀. yes sir. and um, ẹ̀yin ni mo fi ṣọ́yàn báyìí kẹ́yìn náà wá mọ̀ pé mo ti fi àwọn èèyàn ṣọ́yìn so you must carry out my orders diligently. okay yes, sir. sir. better fools. iṣẹ́ ọlọ́pàá ilẹ̀ it's annoying every day. <sighs> annoying my foot tọ́gbà fún òfẹ́ lọ́fẹ̀ẹ́ abọ́fẹ́ filẹ̀ <laughs> iṣẹ́ ọlọ́pàá ìlú iṣẹ́ mọ́pọ́ annoying àbò iṣẹ́ mọ́pọ́ lè ìjọ lọ sọ fún wọn kó lọ fi iṣẹ́ lẹ́kọ̀ọ́ bọ́ uniform ọ̀run ètò bá wọn kò fi tẹ̀ ọgbẹ́rin. <sighs> ẹ bọ ẹ kí là ń sọ tóun náà tún sọ ń sìn. <sighs> honestly kò yẹ kí òbí máa ṣe gbogbo tẹ̀ ṣe yìí ẹ gbogbo activities ọmọ yín over time before now ni ò dáa tẹ̀ then cover up débi pọ̀rọ̀ apààyàn apààyàn tó wá ṣẹlẹ̀ nísìn ẹ̀ tún lè jẹ́wọ́ pé àlóòótọ́ ọmọ yín ṣe nǹkan báyìí ọ̀rẹ́ ẹ̀ ló pàpà wá ń jẹ́wọ́. ẹ ẹ ẹ jọ sá ẹ wo gbogbo ẹ gbogbo ẹ ti rú mi lójú ó ti ṣò mí lọ́wọ́ báyìí ẹ̀bẹ̀ mm. náà ni mo kàn máa bẹ ẹjọ́ ẹ ṣàánú mi mo rí pábí àmọ́ ní ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹjọ́ sá ẹjọ́. kí n ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́ ẹni tí wọ́n pa yẹn kì í ṣèyàn olóbì òun ò níyà òun ò léèyàn àbí kí tiẹ̀ gbé kan pa kán dẹ̀ pa bẹ́ẹ̀ àbí tó bá jọ ọmọ yín náà pa kí ìyá àti àwọn apá kejì kán wá máa bẹ̀bẹ̀ pé kájọ hmm? ẹ máa fọ̀rọ̀ ṣèrò ara yìí wò látìgbà tọmọ yín ti wà ní yunifásitì tó ti wà ní court tí ẹ ti court ẹ off tẹ́ ẹ ti mójútó tẹ́ ẹ ti yọ kúrò tẹ́ ẹ ti yọ pálapàla kúrò lọ́wọ́ ẹ ló ti yẹ kẹ́ ẹ mọ̀ pé àlàbọ̀rọ̀ ẹ máa dẹ̀ wò ó wá délẹ̀ tán nísìn ẹ wá ń káṣí ó ṣe ẹ ń pawọ́pọ̀ kò sí ibi tí àti ìwà ọmọ yín dé a lọ sílẹ̀ àárí everywhere gbogbo ibi tó rìn sí kò sí ibi tí àwa dé àárí. ẹ wo sáà mo gbìyànjú bí abiyamọ mo gbìyànjú mi mo ṣe ní gbogbo ọ̀rọ̀ yìí ó rú mi lójú báyìí. ṣé ìmọ̀ ibi tó wà mi ì ibi tó wà sá ṣùgbọ́n tó bá fún mi ní fóònù mi mo lè pè lórí fóònù. ok tẹ bá pè á dẹgbẹ àbí. á dá mi lóhùn. fóònù yín kọ́. wọ́n ti gbà lọ́wọ́ mi. ok bring your phone. okay sir. yeah. ẹ ṣe kù díẹ̀ káàtó honestly abiyamọ ń hùwà bẹ́ẹ̀ all right give it to her. ẹ ṣe sá tẹ́ ẹ bá dẹ̀ pé ẹ má gbé sétí kẹ́ ẹ fi sí spíkà kí gbogbo àgbọ̀ ohun tó fẹ́ sọ. hello mọ́mi. hello ọkọ mi. mo wà ókè mà. níbo lo wà. èmi náà ti fẹ́ pè yín tẹ́lẹ̀ mà ìyàwó yín bímọ mà. Ah, ó ti bímọ a kú ewu ọmọ a kú rere ń gbọ́ wọ́n ló pààyàn. wọ́n sọ pé ó pààyàn. Ah. ẹ tún dáa. mo mọ̀ọ́mọ̀ ní kẹ́ ẹ tún dáhùn ni bóyá ó ṣeé ṣe kó jẹ́ network ló fail or something ẹ ṣe rí i pé ọmọ yín ló kàn tẹ̀. ẹ jẹ́ kí n gbìyàwó ẹ̀ sà. it's okay. Hello, mommy. Hello. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláfíà la wà ṣùgbọ́n mọ́mì mò ń bínú sí yàn. wo mo ṣẹ̀ṣẹ̀ wo máa wá rí ẹ pẹ̀lẹ́ kókó ewu ọmọ akó ayọ̀ ọmọ náà bá wa wò. mọ́mì látìgbà tí mo ti bímọ ẹ ẹ yọjú ẹ ṣẹ̀ṣẹ̀ tí wàá ń pè mí ṣé ẹ kẹ́ máa kọ́ mi ni àbíkẹ́ ti wà ń bìbà. mo ṣe gbọ́ ni wàá máa sọ yẹn a máa sọ yẹn létà ń bo lọkọ ẹ wà ó wà ó jáde ní tì. ń gbọ́ wọn lọ́kọ ẹ pààyàn. ọkọ mi pààyàn. káyọ̀dé àṣepààyàn ó tiẹ̀ dá mọ́mì òun náà ló ń wọlé ẹ jẹ́ kí n gbé fóònù fún un mọ́mì ló sọ pé ó máa. ṣé kí ló ń ṣẹlẹ̀ Káyọ̀dé ò sọ nǹkan kan fún mi tó fi wá gbé mi lé náà. Kayode. I want you to go to the hospital. Pick the wife, the newborn baby, ah. and the man himself. Ah. Bring them to the station. Ah. ẹjọ́ sá ikú kó àti ara tútù ìyá. mọ́mí àtìdé wọn ò béèrè ẹjọ́ lọ́wọ́ yín mọ́. tọ́ ọmọ rẹ kó lè fún ẹ nísìnyí. ayé ò ṣe fi bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó fàṣọ yìí ara kò ní igi lọ ní. ìwọ lọ́wọ́ ẹlẹ́dàá mi ṣebí téèyàn bá wá sáyé ẹ̀ ń nísìnyí ni kí ni mo ṣe fún káyọ̀dé gan tí káyọ̀dé ò fẹ́ fún ayé mi nísìnyí ṣebí káyọ̀dé náà ti yí padà ẹ dúró ṣé káyọ̀dé parọ́ fún mi ní àbọ̀ ń gbègbè ayé make believe káyọ̀dé pààyàn lóbìnrin lóbìnrin lọ sùn tẹ̀yàwó ọ̀gá ọlọ́pàá ha ẹ̀dá mi ò báwo la ṣe fẹ́ tọ́ nínú ilé orí yeye ní ogun ta iṣẹ́ ló pọ̀ èmi tí mo mọ̀. mọ̀mí fún yín rìn ẹ yẹ pé kẹ̀kẹ́ spíkà yìí. hello ìtùnú. hello mọ́mí ṣàlàfíà ni. mú mi ọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ báwo dẹ̀ ni. <sighs> ìtùnú ṣé nǹkan tí káyọ̀dé ṣe fún mi ṣọ́dà ọmọ níwá àti ẹ̀ náà dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bí yẹn kí ni mo ṣe fún káyọ̀dé gan tí ò fẹ́ kí n tiẹ̀ fẹ́ ọjọ́ kan báyìí tí ò fẹ́ kí n fẹ́ ní ìsinmi mọ́mí ẹ má bínú torí ẹ̀ náà mo ṣe ń pè yín ehm, police station wo lẹ wà gangan máa wá bá yín. Owódé police station. mọ́mí ẹ má wọrí despite pé mo ṣe bímọ ni màá wá màá wá mọ́mí màá wá. Madam, move. Eh, eh, hello, what's going on? Ah. ah. Doctor. Kí Doctor, a better kẹ́ respect ara yín Case tá investigate lọ́wọ́ yìí, modern case ni. Ọkọ woman yìí, ó pa ìyàwó ọ̀gá Ever since then ló ti sá So what are you telling us? Bọ̀ ah, obìnrin ilẹ̀ nínú ọ̀rọ̀ ṣáà rí kọ́ṣẹ́ bímọ ni. Ara tútù lẹ́fí ní ìwọ̀n So kilo ló kàn wá pẹ̀lú yẹn? Iṣẹ́ wa là Madam, ó yẹ move. fi bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó káṣọ ìyára àròkò ní ìkìlọ̀ ní fún ẹni tó wá tí ẹ sọ́run àní àròkò ní àgùntàn ń wò sùn ọpọ́n inú rẹ̀ ó pẹ́ gbà ó pẹ́ gbà ó ìjímèrè ṣọ́ ó ṣọ́ gígùn ìjímèrè ìjímèrè ṣọ́ gígùn yàrá aṣọ mo ní kó o ṣọ ìjì mèrè ṣọ gígùn. àkìgbẹ́lẹ́gbà ọ̀fà láyìí lọ́gùn torí ẹ̀ ìjì mèrè ṣọ. ṣe lẹ́rìí sá mi mọ̀ pé ìyàwó lé ni o mi mọ̀ o. ẹni tó mọ̀ pé ìyàwó lé ni ìyàwó mi ni. Now I'll ask you this question. Kí ló pa àwọn àti ọmọ mi pọ̀ tó fi gbéra ẹ lọ́tẹ̀ẹ̀? Ọlọ́run bá mi ṣe lẹ́rìí bàbá. Níjọ́ yẹn mo ti yó ọ̀rẹ́ mi ló gbé wọn wá sí club after àgbà yẹn lájọ lọ sóòtẹ ọ. èrò tí bá ti ń bí ẹni bẹ̀rẹ̀ tí wọ́n máa dá mi lóhùn wọ́n yẹ kí n gbọ́ òfin ọlọ́run ṣẹlẹ̀ rẹ̀ ti gbọ́ àpàdé ní club mẹ́ńsà now kí ló dé tó fi pa. Ah. Eh, yes sir èmi kọ́ mo pa o èmi kọ́ mo pa o mo fayé mi búra eh, ọlọ́ èmi kọ́ mo pa. sílẹ̀kùn. ẹ̀kún máa ń gbà kiri bẹ́ẹ̀ ẹ̀yìn kúlé. ó lè lé wa bọ̀ ẹ́. àwọn olè ń lé wa ẹ kílẹ̀kùn ó lè ń lé wa. bọ́lá ló lámú káàkiri bàtà sọ́nà tó kí n gbaṣẹ́ two ninety àyíṣẹ́ lọ́sọ̀ àtọ́ṣẹ́ lòru ẹ̀yìn sùn lẹ́yìn ní kọ́dà past two after three. a ní olè ń lé wa ẹ kílẹ̀kùn. olè kílẹ̀ ẹ̀yìn sùn. olè olè olè kílẹ̀ Are you normal? Normal, Fidel. No, okay. Over all come, no family ẹyọ ni pẹlẹ ti su kọ kẹkẹ su ṣe bí ẹ ti ń bọ lẹ́yìn ẹ náà lámọjú. alọ́ọ̀tì sí bí náà. yẹ lọ́ọ̀jì wù yẹ lọ́ọ̀jì wù ẹ lẹ́sọ̀ ọmọ àsáàkì. èmi máa sáàkì. yẹ kọkọ yẹ kọkọ yẹ kọkọ. olóòwò àyàwó mi láyé láyé. lópin náà lópin náà lópin náà lópin náà lópin náà lópin náà lópin náà mọ́tò tí wọ́n wọlé ẹ̀rù ẹ̀kọ́ tẹ̀ kí mọ́tò bíi. bí mọ́tò yẹn ti wà ẹ̀

ẹ wọlé. People should come in inside. Ilẹ̀ ti mọ́ ooo. Bẹ́ẹ̀kì bẹ́ẹ̀kì. Bẹ́ẹ̀kì. Yọ̀rẹ́ tó fún. Yọ̀rẹ́ tó fún ẹfún mi ní kí ẹ fáwọn èèyàn fẹ́ bọ̀ ní káàdì ìfẹ́ ọ̀sùn ẹ̀fún. you over there o oh, stupid yes you wait for there o man no ale ba mi. jẹ́ kó sọ̀rọ̀ fún ẹ o fẹ́ gbà mí. bẹ́ẹ̀ni kí ni kí kí ni kí ah, ọwọ́ yìí wẹ́ẹ́ ẹ̀ fún àwọn ọmọ ìgbésẹ̀ fún àwọn ọmọ ìgbésẹ̀ àwọn ọmọ ìgbésẹ̀ àwọn ọmọ ìgbésẹ̀ because ó wà mad ìwọ ń sọ fún wa pé àti fọ́sẹ̀ kí ni kí ni kí wàá jọ̀wọ́ ẹ aláìṣe àdìdàkí ananadada baby hold on ṣé mo mọ̀ ọ́ it's too hard. baby come and sleep. nonsense ma wa ní ìsìn. ẹ wò stand up ẹ wò stand up like. Pull up here, everyone. Hey! Don't lose to talk about it. I like that idea. But you didn't manage it. I love your mother. Ìjì mèrè ṣọ́ọ́

ọmọ pé ọmọ ń wọ yàrá ṣá akíngbé akíngbàjọ ni tọ́hún ṣàní lọ́jọ́ mìíràn ṣá ṣọ́ọ́kì. ayé ò ṣe fi bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó fẹ́ ṣọ́ yìí tọ́wọ́ tí ẹ sọnù àní àròkọ ni àgùntàn ń wò sùn inú rẹ̀ ó pẹ́ gbà ó pẹ́ gbà ìjì mẹ́rin ṣá o ṣá ìjì mẹ́rin ìjì mẹ́rin ṣá ìkùn yàrá aṣọ mo ní kó o

a kì í wo ikú ìjímèrè ṣọ́ o ṣọ́ gígùn ìjímèrè ìjímèrè ṣọ́ gígùn ó ìjímèrè o ìjímèrè ṣọ́ gígùn torí pé a kì í gbẹlẹ́gbà ọ̀fà láì lọ́ọ́. Àbàṣà Òṣogbo ńṣe ló mọ̀ wípé wípé a kì í bọ́ba pàlà kọ́kọ́ ọba má ṣe ṣáni lẹ́sẹ̀ o. àtàkò tó bá fọ́ ẹyin àparò ó má ṣe sá o eré fèrè ohun ojú wa lójú ṣọ́ọ́kì ìjímèrè ìjímèrè ṣọ́ọ́kì dára ṣọ́ mo ní kó o ṣọ́ ìjímèrè ṣọ́ gígùn nítorí pé a kì í gbẹlẹgbà ọfà láì lọ ògùn yára ṣọ́ ìjímèrè ṣọ́ ṣọ́ gígùn aṣọ ìjímèrè ṣọ́ọ́gì kùn. a kì í gbẹlẹgbà ọ̀fà láì lọ́ọ̀gùn. ìjímèrè ṣọ́ọ́gì kùn. ìjímèrè ìjímèrè ṣọ́ọ́gì kùn ìjímèrè mo ní kò yá aṣọ ìjímèrè ṣọ́ọ́gì mo mọ̀ pé o mọ̀ ń wọ̀ ṣùgbọ́n yára aṣọ a kì í gbẹlẹgbẹ ọ̀fà láàyè lọ a kì í ń gbọ́jọ ẹni tó ń ṣọ́ni lọ ìjímèrè ṣọ́ọ́ ṣọ́ọ́gì ayé ò ṣe fi bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó fẹ́ ṣọ́ yìí àròkò ní ìkìlọ̀ yìí. wà nílé tó wà ní oyún ẹ what means. Ah. bẹ́ẹ̀ ni sá. wọ́n á lè tẹ ara èmi ò bí ẹran ara ẹ o ó ti ń jọ sẹ́tọ̀ báyìí o ọdún náà bá mo fi ṣe ẹlẹ́rìí ó ti ń dàbí sẹ́tọ̀ o ìgbà tí màá kú o mẹ́ ara ẹ̀ pé síbẹ̀ o ọlọ́run ayé mi mo fi búra o ara ẹ pé o. ìwáwo tí mo sọ fún ṣáájú lórí ẹni tó ṣaláìsí ìyàwó mi náà lẹ́sìn ó mọ̀ mi ká ló mọ̀ mi onígbà máa dá ogbà pàdé mi ok tó bá mọ̀ mí ni onímọ̀ àṣọṣe tó ń ṣe gbà let me tell you this kí ilé ẹjọ́ free I want you down kí ilé my má free I want you down. Mr. Ijemere. Oh, we are 11. <laughs> mọ̀ ẹ́ dáadáa àbí o kì í ṣe cultist láti university days ẹ ló ti jẹ́ cultist that I know so ìwà tó wù yí gan jọ mí lójú because cultist in any school o data tó wá graduate to be a murderer àbí wait listen and listen good òmù ìyàwó níyàwó lọ sọ tán oníyàwó tiẹ̀ o ò ṣe tó ní ṣètò pẹ̀lú ẹ̀ ó wá tún pa why did you kill her. <coughs> yes sir mo fi ayé mi búra sir èmi kọ́ mo pa set up ni sir ọlọ́run máa mo fi ṣe lẹ́rìí èmi kọ́ mo pa. ó yé mi ó yé mi dáadáa gan-an ah, mo mọ̀ ọ́ ròyìn tì múlẹ̀ o ò lè jẹ́wọ́ àbí second to the final place ló wáyé o ó ṣeé ṣe ká rí ìrànlọ́wọ́ kan tàbí méjì tá a lè ṣe mí but by the time you get to the court that's the final place olùlọ nìyẹn straight away so fi ọ̀rọ̀ bóyá ẹ ti múlẹ̀ àbí nǹkan kan kò jẹ́wọ́ fún mi kó sọ bó bá ṣe rí fún mi because I know you are working for a cabal. No sir, no. I'm not working for anybody sir. I swear with my life. Shut up! Shut up! You think I'm a fool like you? No, no sir. No, I am not! I am not! Mo mọ̀ wípé you are working for a cabal. And let me assure you this is the end of the road for you. This is the end of these your useless activities. I can assure you. Are you with me? So jẹ́wọ́ bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé ò lè then you are in for it. Sir, I swear with everything I have, sir. Mo ti sọ gbogbo nǹkan tí mo mọ̀ ń pa ẹ̀ set up mi, sir. Ọlọ́run bá mo fi Okay, kò sí problem no kò sí problem i just want to assure you one thing that ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì take him away take this fool away from my office go hey. Eh? no problem Anima. Coyote. wálé Can I mo your phone? kí ló mean by kí ló ṣe fún mi. ò ń béèrè lọ́wọ́ mi pé kí ni mo mean by pé kí ló ṣe fún mi. káyọ̀dé torí tiẹ̀ káyọ̀dé torí ẹ̀ ló ṣe yìnbọn fún mi lẹ́sẹ̀. káyọ̀dé kí ni reason tó ṣe pa ọmọ yẹn. Ah, wálé èmi kọ́ mo pa ọmọ yẹn o èmi kọ́ mo pa o. káyọ̀dé tó máa parọ́ fún gbogbo èèyàn ṣó tún máa parọ́ fèmí náà ni káyọ̀dé mo mọ̀ ẹ́ ó mọ̀ pé mo mọ̀ ẹ́ jù bó ṣe rò lọ ó ó wò pé torí ọlọ́pàá wà láàrin wa ó lè ó kùnà fún mi káyọ̀dé tó bá jẹ́ pé ìwọ kọ́ ló pa ọmọ yẹn jọ sọ reason tí o ṣe pè mí kó tó kúrò lóòótọ́. mo pè é tọ́pẹ́ ò lọ ni ọlọ́run bá mo ṣe lẹ́rìn nọ́mbà ò lọ ní. káyọ̀dé nọ́mbà mi ò lọ. I swear with my life. káyọ̀dé nọ́mbà mi ò lọ ò mọ bí tó lè rí mi sí ìgbà tó sá kúrò kílétò wa mi wá sọ́fì kílétò wa mi wá sílé mi. I was confused. I swear. káyọ̀dé. I didn't know what to do. káyọ̀dé ìkànnì ẹ̀ o o mọ̀ọ́mọ̀ pààyàn torí pé òun fẹ́ kó bá mi mo wà very sure pé ká ní kò ṣe pé ṣe náà mú màmá ẹ̀ tó mú ìyàwó ẹ̀ ò ní padà wá síbí àbí kí lè ṣe mi gbogbo wà burúkú ayé tí mo wù nílé ayé mi ìwọ gangan ló kọ́ mi káyọ̀dé yes ìwọ ni. ọ̀rẹ́ báwo ni báwo ni má bínú kábọ̀ nínú. dá mi jókòó síbí látẹ̀ ẹ̀fọn kí ló ń gbẹ́lẹ̀. mo ní láti yí ṣe one or two things kí n kọ́ sọ́ọ̀tì wọn kí n tó pọ̀ òbí náà oh that's good. báwo ni. o la fẹ́ sọ̀rọ̀. ẹ nà. kí ló ṣẹlẹ̀. Ah, ẹ kò lè ọ̀rọ̀ tèmi àti ti ń sọ láti jọ́ yìí náà ni àwa lè ẹ kí o fún mi lówó o kọ́ mi bí màá ṣe rówó o nínà funds lọ́wọ́. stubborn. <laughs> ẹ nà so uh, there's a deal coming in right now. okay. I'm a politician kan ni Okay. Sure you understand. Eh, wọ́n kọ́ màmá around a ní one or two errands. Àfọ̀tá àbá ti jẹ́ ṣẹ́ yẹn. Àfọ̀hàmà ó ti yẹ cash in one time. Okay. Ẹ̀rọ eh, iṣẹ́ wo kí ló ṣẹlẹ̀? Ẹ eh, kò lè kò yẹ try láti sọ fún ẹ ni pé tó yẹ pé at ní Kenny àti Taiwo tó yẹ pé Kenny yẹn dẹ̀ ló disturb Okay. And see, tàwa ni pé ká mú Kenny kúrò lọ́nà fún wọn ká wá dé cash out everything soft as usual ó ti yé now oh no wait wait wait wait wait mo mọ̀ ẹ́ ìwọ náà mo pamọ́ra wa <laughs> wàá rí i pé bóyá wọlé sínú ọ̀rọ̀ yẹn sì ń fẹ́ change ọ̀rọ̀ yẹn mọ́ mi lọ́wọ́ sódà mo ní padà sórí ẹ̀ ògẹ́ so mo máa wá mú ẹ padà sínú ọ̀rọ̀ tó sọ gangan sìn ibi tó ti kúrò pé tán bá ní problem pẹ̀lú Kenny uh-huh. kágbá pé Kenny àti Taiwo ń bára wọn jà uh-huh. ok so Kenny wá ní problem pẹ̀lú wọn wọn láì Kenny so Kenny láti kúrò lójú ọ̀nà àwọn àdébà máa gbowó ẹ àwọn máa wá bá ṣe máa pa kẹ́mì ni kò necessary kò jẹ́ pé àwọn máa carry out operation yẹn all we do is to pay these our boys and uh, they do what they are told to hear na come on now. hard ah, ah. as i seen. Hey, eh, Wale, what are you saying? no láti wà tàti kúrò ní skul èmi àti ẹjọ sọ náà ni pé ó kè gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú bọ̀n àṣemọ́ ó sọ mi sọ pé mo gbà kí ló ṣe ẹ. Ah, ah. so gbogbo owó tó ń rí ń sìn tí mò ń rí bí ẹni pé òkè òun cash out òkè òun pààyàn fi rọ́wọ́ ni. mo ń pààyàn mi dùn máa mi kí ló ṣe ẹ. what. kí ni. no no no. kí ló ṣe. wálé wálé. ọ̀dẹ̀ ṣá wíìrì. Bínú jọ. Káòdé. ìnira ni mo wà ìwọ ṣẹjọ mi bó ṣe jẹ ìrìnsà ẹjẹ ìsọ. nǹkan tí mi kọ́ ṣe ni pé wo mi ṣe ìta ìtàn mi jáde lóru lọ gbébọn lọ pé ká ta pààtì èèyàn má ṣe kí ló ṣe ẹ ẹnu kìíní lówó wà mo ti ta ojú mo tọjú ojú kẹ́hìndé mo ta fún bàbá ẹ̀kọ́ kí mo ta kí ló ṣe ẹ ìwà ní kẹ́mi má ti tọwọ́ wa bọ́ mo ta pààtì. dúró ṣé ayé náà le débi wípé ká máa ta pàtàrà wa ni. Ah, ah, ah, kí ló ń gbé ṣeré yìí jọ́nà wáyé tó ti máa lọ sí church ó the kingdom of God sovereign violent, and the violent take it by force tí ò bá lè bíbélì ní kọ́ kí ló ń ṣe ẹ̀ ẹ bá fẹ́ jọ oyin inú àpáta ní òníwọ̀ ẹnu àké bóyá kí n máa bàjẹ́ owó sórí jẹ́nbẹ́ question kan tó bá ra tó bá ta ọkàn kan two fifty ni o tó wá ta méjì èló ni. two fifty ló pẹ́ yọkan thousand ni. méjì five hundred. tágbàlájì wá wá fáwọn tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ ń pa kínní máa ta three hundred thousand ẹyọ kan. mẹ́rin wá jẹ́ one million. ẹ mẹ́rin one million. one million naira bọ́n má gbàgbé o wàá yan ọ̀dá mẹ́wàá ń bẹ̀ o kò má bàa ṣẹ̀ sí ọlọ́run wàá yan ọ̀dá mẹ́wàá ń bẹ̀ o. tabata rí ọkọ̀ mẹ́rin ta one million naira ni àbí. kó wọn bá ẹ jiyàn wọn sanwó ẹ. ó pààyàn ni tó pààyàn ni tó pààyàn ni ó pààyàn ní o ó pààyàn ní o ó pààyàn ní o ó ti pààyàn ó ti pààyàn ó ti pààyàn. èmi nìkan nìyá mi bí ẹ ṣe. police station pé èèyàn kan kú sí kan náà àwọn rooms inú ìjà. ojú máa ń fi lè lọ ṣe mí kó má bàa jẹrà síbẹ̀ lẹ́nu pé àánú abiyamọ ló ṣe sá iṣẹ́ èṣù ni àti pé mélòó là ń rí inú sálárì wa kí náà gbọ́n san fún wa so yín náà la máa fi kúnra wọn ká tó ṣàjọ ọmọdé lọ sùn. so ògì ẹran ara ìyàwó mi ọlọ́tà àbí. dúró lójú sàmì àwọn àbá àfòfò rẹ̀ ní àdúró ẹ̀ mọ́ káfí yé mọ̀ àwọn náà bímọ káfí àṣìṣe. ayé ò ṣe fi bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó káṣọ yìí ara kò ní ìkìlọ̀ ní fún ẹni tó wá tí ẹ sọ́run àní àròkò ní àgùntàn ń wò sùn ọpọ́n inú rẹ̀ pé gbà ó pé gbà ó ìjì mèrè ṣá o ṣá o due respect, sir. Drop it, sir. I'm not trying to act funny. Sorry, ọ̀fà ẹ̀yìn lọ́pàá bá fi gbàgbé ìyá ẹ̀ sílẹ̀ aláàpánu dẹ̀dẹ̀ tí ń jayé ní mẹ́lọ́mẹ́lọ́. oyè ni wípé àìsàn là ń wò a kì í wo ikú ìjímèrè ṣọ́ o ṣọ́ọ́gì ikú ìjímèrè ìjímèrè ṣọ́ọ́gì ikú ó oh, ìjì mèrè ó ìjì mèrè sọ́ọ́rí ìgbín. ìjì mèrè sọ́ọ́gì ìgbín yàrá aṣọ ìjì mèrè ìjímèrè ṣọ́ ṣọ́ gígùn ìjímèrè ìjímèrè ṣọ́ gígùn ìjímèrè mo ní kò yá aṣọ. ìjímèrè ṣọ́ọ́gì. mo mọ̀ pé o mọ̀ ń wọ̀ ṣùgbọ́n yára aṣọ. a kì í gbẹlẹgbẹ ọ̀fà láàyè lọ. a ń gbọ́jọ ẹni tó ń ṣọ́ni lọ. ìjímèrè ṣọ́ọ́ ṣọ́ọ́gì. ayé ò ṣe fi bàjẹ́ afẹ́fẹ́ tó wọlé tó káṣọ yìí àròkò ní ìkìlọ̀ ní fún ẹni tó wá tí ẹ sọ́run àní àròkò ní àgùntàn ń wò sùn ọpọ́n inú rẹ̀ pé gbà ó pé gbà ó ìjímèrè ṣọ́ ó ṣọ́ gígùn ìjímèrè ìjímèrè ṣọ́ gígùn yàrá aṣọ mo ní kó o ṣọ ìjì mèrè ṣọ gígùn. àkìgbélégbà ọ̀fà láyé lọ́ọ̀gùn torí ẹ̀ ìjì mèrè ṣọ.